alhamdulilahi wa kafa wa salatu wa salamu ala rasulihi mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad ìjókòó tòní ìtẹ̀síwájú òní ọ̀jẹ́ lórí ẹ̀kọ́ etí à ń bá bọ̀ àní ahkamul janaiz àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ti kú anita bá fẹ́ sọ̀rọ̀ nípa òkú tá ti kú à ń láti gbé à ń láti bẹ̀rẹ̀ lórí ẹni ara rẹ̀ ọ̀dá àwọn ìdájọ́ wo ńlọ́rọ̀ mọ́ àwọn ojúṣe wo ló yẹ ká ṣe fẹ́ntara rẹ̀ ọ̀yá àwọn nǹkan wo ló jẹ́ ojúṣe tiẹ̀ náà tó yẹ kó nínú ò ṣe àti abọ́dọ̀ rẹ̀ bíi pé wujubu husni dhanni nígbà tí ara ọ̀bà yá mọ́ ìyẹn tó ṣe pé a lo oògùn lo oògùn ọlọ́run òfin àṣẹ kòǹgẹ́rẹ́ lórí oògùn débi pé ẹni rẹ̀ ọ̀dá gan ó ti ń ra àwọn àlejò oríṣiríṣi àwọn àlejò tó ṣe pé béèyàn bá ti rí yan báyìí èyí tó ń jára ayé máa ìyẹn malakul maut màláìkà tí máa gbẹ̀mí àtàwọn màláìkà míì léè tí wọ́n jẹ́ olùkùnlọ́wọ́ fún un àwọn àlejò oríṣiríṣi wọ́n ti ń wọlé òkú nìkan òun ní rí wọn àwa tá à ń sẹ̀mí lọ́wọ́ tá à tí máa pọ̀ kàkà kú àwo ò rí wọn mọ́ nírú ìṣesí ọ̀dà pọ̀ fẹ́ntara ọ̀yá an yuhsina dhanna billahi ta'ala kọ́ máa dábàá dáadáa sọ́lọ́mọba ta'ala abáńtí ọ̀mọ̀dánà ni pé sawfa yarhamni rabbi wala yu'adhibuni ọlọ́run bá mi yọ kẹ́mi ọlọ́run bá ò ní fìyà jẹ mí látàrí pé èmi náà kún tẹ̀ láti ọlọ́run mo ń kírun wákàtí márùn mo bẹ̀rù ọlọ́run bá níwọ̀nba níbi ọjà mi tí mò ń tà n ò kí ń ṣe màgòmágó nídìí ọjà n ò sòjòrò n ò sèrò n ò fi èrè ọjà n ò fi jẹ nìkankan ọlọ́run kẹ́mi ọlọ́run ṣàánú mi ọlọ́run foríjì mi àníṣẹ́ láyò àkèdò nìyí káti ẹ̀ pàwọn ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kan bẹ̀ léè tí mo dá ọlọ́run bò ní fi bí mi ọlọ́run bá yọ ìyá fi mi ọlọ́run bá mi ọba tí àánú rẹ̀ tó gbáàyè táforíjì rẹ̀ tó gbáàyè ni ọlọ́run bó foríjì mi. a ṣe léyìí níbàámu sí ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam tó sọ pé la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billah ẹnìkan kan nù yín kò gbọdọ̀ tí ì ju àwàálẹ̀ o má jẹ́ kẹ́mi ò tí ì bọ́ lára rẹ̀ àfikọ́ jẹ́ ní tó ṣe wípé ó ń dábàá dáadáa sọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tayyib ẹ̀mí tí wàá fẹ́ jáde lára òkú báyìí oògùn ó ti bẹ̀rẹ̀ sí ní bọ́ lára rẹ̀ mímí rẹ̀ kò fẹ́ délẹ̀ kò fẹ́ dókè mọ́ kí wàá lójúṣe wa tá a wàá ṣe tọrọ bá dábàá ní tí ká ṣe ni pé telkinul mayyit irú ẹni báwọn gbọ́dọ̀ la ilaha illallah wọ́n fẹ́ ká fi nù ún a máa wí létí rẹ̀ tó náà fi wí tó bá ti lè wá wí lẹ́ẹ̀kan báyìí á dákẹ́ á ní fẹ́ni kankan láǹfààní kankan mọ́ láti bá sọ̀rọ̀ kankan kó lè bá a kó fà ní. nínú hadith ojúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala ṣe pé ọ̀rọ̀ tó wí pẹ̀kun ọ̀rọ̀ tó wí kàn yìí tí ò fi sọ̀mí lẹ́yìn rẹ̀ mọ́ tí e jáde láyé onígbọ́lọ̀ la ilaha muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́ba sì mí kalẹ̀ bàbá bàbá bàbá bàbá ẹ bá sì pé rúgbọ́lọ̀ ń bá ń lo wí kanlẹ̀ tí e jáde láyé irú ẹni báwọn anábì ni yóò wọ àlùjáná onídàra ọlọ́run mọ̀sánú wá o jíṣẹ́ wọ́ dá ọlọ́run jẹ́ abárẹ̀ náà bá pàdé lórí ìṣesí tó dáa gbólóhùn la ilaha illallah ọlọ́run fi ṣe wa lẹ́nu wá ṣe wa lọ́mọ àlùjánnà ọlọ́run má ṣe wa lọ́mọ àná ṣùgbọ́n o kéèyàn wí gbólóhùn la ilaha illallah o kéèyàn wí pẹ̀kún kéè jáde láyé kò túmọ̀ sí pé àlùjánnà tààràtà ní lọ o níta kan wí ni pé tó a rí àpẹẹrẹ pé àtúbọ̀tán rẹ̀ ọ́ da kọ́lọ́n wa bá ní sàánú rẹ̀ délẹ̀ kó bá ní ṣe lọ́mọ àlùjánnà kó sàwọ́ àti ẹ̀ nírú àsìkò báwọn gbólóhùn la ilaha illallah wọ́n fẹ́ ká fi sí i lẹ́nu. nínú hadith òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam sọ pé laqinu mawtakum la ilaha illallah anábì ní èèyàn yín tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ irú ẹni báwọn gbólóhùn la ilaha illallah ẹ fi náà ẹ máa wí sí létí kó nínú òfin hàn lẹ́nu yín ó ti wí ó ti sórí rẹ̀ ní tiẹ̀ nù. No ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa àwọn ọ̀gbọ́yé wọ́n rò pé mọ́wò tá a kún tí a ń wí ń bẹ̀rùn ẹni tó ti kú ẹni tó ti jáde láyé ńlá níbi sì ń sọ áà bẹ́ẹ̀ kọ́ yẹn máa kẹ́kọ̀ọ́ kéw ni èyàn ó wá ìmàlẹ̀ yẹn ó fi máa yẹn kàn án rí lórí kọ́ mọ́wò kún níbọn bimane mọ̀tẹ́dẹ̀r olè tó ṣe pé ó ń pọ̀ kàkà kú lọ́wọ́ tí màláyíká kú tí a ti ń wọlé tì mí tó ti ń ráwọn àlejò èyí tó ṣe pé ojú lásán ò ṣe é rí wọn àfẹn tó bá fẹ́ ju awà sílẹ̀ níta fẹ́ fàyọ láàrin ni pé tẹlikínu lè má yí ti bókù bá ti tẹ̀lé kú báyìí gbólóhùn tá a fi nù onígbólóhùn la ilaha illallah kó tó di pé yóò fi ayé lẹ̀ yányá tó bá wí gbólóhùn yẹn tán ntọ́wá kù ni pé tawjihu al-mu'tadir ila al-qibla ẹ̀ ń tà sọ pé ń pò kàkà kú lọ́wọ́ wọn fẹ́ ká dojú ẹ̀ kọ kíbla ojú rẹ̀ yóò wà ní ibi kíbla yẹn ni pé ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ńlá fi lé lẹ́nu kó lè bàa kọjú sí kíbla yẹn ni pé yambagi àyìnwá jaha ẹni tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ wọ́n fẹ́ ká dojú rẹ̀ kọ kíbla yẹn ni pé àsùgbà tí ń pọ̀ kàkà kú lọ́hùn àpẹẹrẹ pé ẹ̀mí rẹ̀ ó ti fẹ́ jáde láyé nù ẹgbẹ́ rẹ̀ ọ̀tún á fi lélẹ̀ yóò wá kọjú sí kíbla bí ó bá rọrùn famustaqliyan ala kọfà àjẹbí kó yà àfipá kọ́ kó fi lélẹ̀ nánu kó fẹ̀yìn kó fi lélẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ rẹ̀ méjèèjì àjẹ ọkọ̀jú sí kíbla. wàá ní stadat bíi sakarat maut tó bá di pé ìpò kàkà kú ọba wa lágbára púpọ̀ fún tó ṣe pé ẹ̀mí yọ sábọ̀ lára gbogbo ìgbìyànjú gbogbo àyàn ńlá ṣe ìpò kàkà kú wọn lágbára pọ̀ fún wọn pọ̀ wọn ní òsín tó burú àlèkà súrátù yàsín kí ẹ̀mí òun kó lè bá a tètè bọ́ kọ́lọ́mọba kó lè bá a ṣe ìpọ̀kàkà kú ní fífúyẹ́ fún ìbàràkàtìyà pẹ̀lú àlùbáríkà tí ń bẹ fún súrátù yàsín nínú hadith òjíṣẹ́ ọlọ́mọba sọ pé ma min mayyitin yamut fayuqra'u 'indahu yàsín illa hawwanallahu alayhi kò sókù kan tí ó máa pọ̀kàkà ikú lọ́wọ́ tí wọ́n wà á ka sóràtù yàsín tí wọ́n wà á kà á sí lára àfikọ́lọ́wọ́n bá kó ṣe ikú rẹ̀ kó ṣe ní ìrọ̀rùn. àdìfì yìí sọ́ìbùl firdaus ńlọ́mú àdìfì wá ọgbà alátọ̀dọ̀ Abu Darda àti Abu Darri ṣùgbọ́n àdìfì náà mùṣemúṣe rẹ̀ kò gbámúṣe hadithun da'if oní àdìfì náà. bákan náà wọ̀rọ̀ wá Abu Dawud Abu Dawud nù súnánù rẹ̀ òun náà gba àdéfin wá bẹ́ẹ̀ náà làfa wà Nasa'i bẹ́ẹ̀ làwọn náà ṣe ṣùgbọ́n àdéfin ọ̀rọ̀ tí ó ni afa Ibn Kathir wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀ nípa àwọn ahadif ètò wa lórí ọlá tí ń bẹ fún suratu yasin bí akẹ́ni kọ̀ọ̀kan náà ká lọ yẹ̀ wò ká gbọ́ kọ́mẹ́ǹtì tí bàbá tó sọ lórí abala yìí lára tí wọ́n tún fẹ́ ká ṣe fún ni pé tẹ̀gbìdùn àìnáyìí ẹni tó ti jáde láyé òun lẹ́yìn ìgbà tẹ́mi rẹ̀ tí ó ti bọ́ tán ojú rẹ̀ méjèèjì wọ́n fẹ́ ká fọwọ́ bọ̀ látàrí pé bẹ́ẹ̀mí bá ti bọ́ lára èèyàn sánmà òkè báyìí lẹ́yìn ó wò yẹn ni pé ojú ó wò ẹ̀mí lọ pé níbo ni wàá mú un lọ báyìí níbo ni wàá mú un lọ báyìí yẹn ni pé bẹ́ẹ̀mí tó bá ti lè jáde lára wọ́n jẹ́ bàtà gbẹ́dọ̀ àìní ọ̀pọ̀n dandan ká fọ́ bọ́ lójú káfọ́ bo ojú rẹ̀ wálẹ̀ wasatiruhu bákan náà káwọ́ aṣọ tó bá fẹ̀ káfi bo òkun wa la yuqala indahu illa khayran tó bá ti á rí báwọn tẹ́mi bọ́ lára rẹ̀ a gbọ́dọ̀ tún wí nǹkan kan mọ́ a gbọ́dọ̀ fẹ́ni ó wá sọ nǹkan kan àfi ń orí mi burú o tèmi bàjẹ́ o èyàn ewíru rẹ o àìmọye ẹ̀dá ló ṣe pé àwọn ọ̀rọ̀ bú tọ́ sọ níbi òkú olókùú tó kú ibẹ̀ lọ́mọ ti gba ntí ọmọ sìn ibẹ̀ lọ́mọ ti gba ntí ọmọ máa sìn gbèsè ayé rẹ̀ ẹ dákun bókù bá ti kú àwọn màláìkà wọn ó sọ̀ kalẹ̀ síbi tó kù ti kù ni gbogbo táwọn èèyàn bá wá ń sọ pátá wọn máa ṣe àmì wọ́n tó ní à tiẹ̀ ti bàjẹ́ wọn ṣe àmì tiẹ̀ sì bàjẹ́ náà nù mo sórí ibú àmì so àdúrà àwọn màláìkà lè fi wé tàwọn ẹ̀dá lójúṣe lọ́wọ́n bá sallallahu alayhi wa sallam ló fi jẹ́ pé nígbà tó lọ ṣe àbẹ̀wò arákùnrin kan náà arákùnrin yẹn ó ń pọ̀ kàkà kú lọ́wọ́ aṣọ ti jáde láyé àwọn èèyàn mọ̀ pé ó ti kú bánibí ṣe á débẹ̀ ó wá rí wípé ojú rẹ̀ lọ òkè báyìí rọrọrọ kò rojú ńṣẹ́ wá sísàlẹ̀ mọ́ ànábì wa fọ́ bọ́ lójú ànábì wa sọ pé inna ruha idha qubida tabi'ahu al-basaru bí bá ti lè gba ẹ̀mí kúrò lára pàtì báyìí ojú máa ń sìn ín lọ ni ojú máa ń tẹ̀lé e lọ ni báwọn yẹn ṣe á gbọ́ báwọn wọ́n sì wá gbàgbọ́ yẹ pé aah bàbá yìí má ti kú fàdọ́jà náà sùn mí àlèyé àwọn kan náà àwọn ará ilé ẹni tó kù ń wá pariwo fakọ́ọ̀l anábì wa sọ fún wa wípé láàtàdìrún ala anfusikum illa bi khair ẹ má wí nǹkan kan síra yín o ẹ má fẹnu yín pé ní tí ọ̀dá o dáadáa ni ẹ máa jáde ni ẹjọ́ máa jáde lẹ́nu yín o fa innal malaikata yu'minun tó dúgbò ń tẹ̀ ń bá ń sọ pátápátá bẹ́ẹ̀ sẹ́ ń wí ẹ̀mọ́ lọ́kọ̀ máa ṣe àmín àmín lórí gbogbo tẹ́ ń bá ń wí ẹ̀mí ẹ̀mọ́ tí wọ́n bá lè sàmì sọ̀rọ̀ rẹ̀ tọ́ tiẹ̀ dáanu tá a gbọ́dọ̀ wí kàn kú o Imam Muslim ńlọgba hadith yìí ńlọgba wa nínú hadith mi idha hadartumul marid anabi tí a bá dọ̀dọ̀ ntí ara rẹ̀ ọ̀yá awil mayit fakulu khairan abẹ́ntí ó ti kú ọ̀rọ̀ tó dáa ìní ẹjọ́ jáde lẹ́nu yìí fa innal malaikata yu'minun ala ma taqulun torí pa wọ́n máa sàmí lórí gbogbo ohun tí ẹ̀ ń bá ń wí lórí gbogbo ohun bá ń jáde lẹ́nu yín ni yàtọ̀ sílé yẹn gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀rọ̀ tó dáa lọ́lọ́run fẹ́ kó máa jáde lẹ́nu wa nínú suratul ahzab ọlọ́run ní yá ayú alladhina amanu taqullah wa qulu qawlan sadida ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ bẹ̀rù lọ́wọ́ bá ọ̀rọ̀ tí ó wá jáde lẹ́nu yín ẹ sọ dáadáa erí pọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó yanjú àwígbàlá dánú gbólóhùn ìní jáde lẹ́nu yín ọlọ́ni ọ̀rọ̀ tó dáa òní ká máa sọ jáde lẹ́nu yálà òkú òkú òkú ọ̀rọ̀ tó dáa ní afẹ́ kọ́ máa jáde lẹ́nu wa yẹn ni pé lára ojúṣe wa ni pé lẹ́yìn tó ti kú tán ojú rẹ̀ méjèèjì á bá bọ́ á sì fi aṣọ tó tóbi á fi bò ó ní gbogbo ara látòkè tèè tọ́yì òkú ti wá kú báyìí o lẹ́yìn tó kú man ladhi yanbaghi fa'iluhu min ba'di wafatihi ila dafnihi àwọn nǹkan wo ló wá jẹ́ ọ̀ranyàn tó yẹ ká mójútó àwọn nǹkan wo ńlọ́pọn dandan lẹ́tọ̀ọ́ tó yẹ ká pé fọmọ ìyá wa ọmọ ti jáde láyé báyìí àwọn nǹkan wo ńlọ yẹ ká ṣe. nǹkan àkọ́kọ́ alẹ́rìnláàn àwọn wàfáàtì kò sí ní tó burú ẹ̀jẹ̀ tí káwọn èèyàn mọ̀ wípé tọ́ lágbájá ọmọ lágbájá ó ti fàyè lẹ̀ ajáde rẹ̀ ó ti tó àsìkò tọ́lọ̀ ní yóò lò nù sẹ̀mí ó ti lò ó ó ti lọ bọ́lọ́wọ́n bá rẹ̀ ó ti lọ bá a pàdé o yẹn ni pé ó dà á pọ̀ láti kéde pé lámarin lágbájá ọmọ lágbájá ó ti kú o á kéde rẹ̀ láàrin àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run tí wọ́n jẹ́ ni rẹ̀ kó lè bàjẹ́ pé wọ́n ó péjú pésẹ̀ síbi jìnnìza rẹ̀ kó lọ́wọ́n bá kó lè bá sàánú wa kó lè bá a bá ní sàánú rẹ̀ kó gba ìpẹ́ rẹ̀ láti pàṣẹ irun àtàwọn àdúrà ètí wọn ó ṣe fún un kí lè rí lórí eléyìí ẹ̀rí rẹ̀ ni pé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé nígboro Madina ńlọ́wà tọ́lọ́run bá ti fi mọ̀ pé ọba Nàjáṣí ó ti jáde láyé o ìyẹn ọba ilẹ̀ Habasha wọ́n fi mọ̀ nábì pé tọ̀ ó ti jáde láyé lóòjọ́ tó jáde láyé ńlá nábì kéde fáwọn sàábé wọ́n sì kírun sí arákùnrin náà wọ́n kírun sí ọba náà wọ́n kírun sí ní ara ẹgẹ́ bá ṣe nínú àwọn hadith ètò ní àlàáfíà púpọ̀ yàtọ̀ sílẹ̀ yẹn náà zaidan wà Ja'faran anabi kéde pé zaidu ó ti jáde láyé bákan náà ńgbà tí Ja'far ńgbà tó náà jáde láyé anabi kéde fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ni abdullahi ibn Rawaha àti abdullahi ibn Rawaha gbogbo àwọn tá a kú yìí nígbà tí wọ́n jáde láyé lójú ogun nínú ogun òjíṣẹ́ láwọn sallallahu alaihi wasallam anabi kéde wọn wàyínàmà náà yo alimanihiyu aniwo màkánà fi ṣàwárí ṣùgbọ́n àwọn akéde ètí ọ̀dà tíṣẹ̀lì àti ọ̀faramá oníkàwá lọ dúró sáwọn òpópónà lójú títì lámarin ọmọ lámarin ọmọ àti ikú o tàbí ká lọ dó sẹ́nu mọ́ṣáláṣí pẹ̀lú ohun tọ́ga lágbájá ọmọ lágbájá ọmọ àti fàyè ilẹ̀ o ká pariwo eléyìí ò ní ọ̀lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà Islam lábalábẹ̀ náà bákan náà tahrimu niyaha wa jawazul buka bókù bá jáde láyé ẹni tó jáde láyé ń kéwú kú ṣe mẹ́kà ní lọ ìrìn àjò àrèmábọ̀ arrihlatul khalida ńlọ kojú mọ́ bí ó ṣe rìn nù tí èdè bóyá ní ọgbà àlùjáde onídẹ̀ra àbí nù ná àwọn òkú tiwa ọlọ́run o bá ní ṣe wọ́n lérò nínú àlùjáde onídẹ̀ra bókù bá wá jáde láyé báwọn ẹni wá tá a ṣàfẹ́kù kò sí ní tó burú a lè sunkún nítorí pọ́ jáde láyé èèyàn lè banújẹ́ nítorí èèyàn tíyàn ṣe àfẹ́kù tó jáde láyé ọwọ́ ní tí ọ̀kan da oní ká máa wá sọ ní tí ọ̀dá ká máa wá ṣépè léra ẹni ká máa ṣe èrè màǹjẹ́ eléyìí nìkan oní ọ̀dá nígbà tíyàn tí ó bá kú tàbí ká máa wá kọrin arò gbogbo àwọn eléyìí Islam kò fi ara mọ́ ìyẹn ni pé yahrumu nuhu wa sirakh kí ọmọ wa pariwo kó máa gbéra rẹ̀ wọ́n lẹ̀ ṣẹ̀ríà Islam èèwọ̀ ló ṣe eléyìí fún ẹni tí òkú tó bá kú kó máa wá bara jẹ́ kó máa gbéra rẹ̀ dálẹ̀ kó máa wá kọrin arò kó máa wá pariwo tàbí ẹ fi ńbẹ̀nu kagani ẹ fi mí lẹ̀ ẹjọ́ lọ jáná mọ́kàn lẹ́nu kí mo wá ń tún dúró sí láyé ẹ̀rí pé táyé mi ti dá ẹ̀rí pé tá gbọ́dọ̀ wí òkú ẹjọ́ lọ jáná mọ́kàn ẹ jẹ́ n lọ bẹ́ sínú òkun ẹ jẹ́ kó mi ó gbé mi lọ ẹ jẹ́ n lọ bẹ́nu sálángá wọ́n máa rọ̀ mú kí ni ń tó ṣẹlẹ̀ sí ọ tí ò tí ì ṣẹlẹ̀ sẹ́nìkan rí ẹ́ òjíṣẹ́ náà ọba sallallahu alaihi wasallam àwòkọ́ṣe dáadáa ń bẹ fún alátara ànábì ọmọ méje lọ́lọ́run fi tànábì lára nínú méjèèjì ọ̀hún mẹ́fà lọ́lọ́run ọba gbẹ̀mí wọn báyìí lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí tó ń ti bẹ́ẹ̀ náà ànábì ọ̀bàrà jẹ́ ẹ̀ lára àwọn tí wọ́n tún wá jí ọmọ ọmọ ànábì tó ń bọ́ jẹ́ pé mẹ́fà kú lójú rẹ̀ náà àtúnrínú náà nínú ọmọ ọmọ tó tún kú lójú ayé ànábì sọlá àlùsálàm tó ń ti bẹ́ẹ̀ náà ànábì ó sọ pé a ah, òun ó pokùnso àfikún ọ̀ya bẹ́ sínú kàga àfikún ọ̀ya ànábì ó sọ bẹ́ẹ̀ àwòkọ́ṣe dáadáa ń bẹ fún wa látara ànábì sallallahu alayhi wa sallam yẹn ni pé tíyẹn wà tó bá kú kò sí ní tó burú èèyàn lè sunkún ṣùgbọ́n ká máa wá ṣèrìmàǹjẹ́ orin àrò ní kíkọ ká máa wá pariwo ká máa wá gbéra ẹni wọ́n lẹ̀ ká máa wá fasọya mára ẹni lọ́rùn ká túrun mọ́ra ẹni lọ́rùn ká fárun ká fárun gbà nítorí pé èèyàn wá kú gbogbo eléyìí pátápátá èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam nínú hadith anibijá máa ń bẹ̀ wípé innal mayyita la yu'adhabu bi bukayil hayyi òkú tó ti kú wọ́n máa máa fìyà jẹ́ nítorí ẹkún táwọn èèyàn tí a ń sun lẹ́yìn rẹ̀ ńgbà tó jáde láyé tán irú ẹkún wo ni irú ẹkún ètò ní èrè màjẹ́nú ètí à ń pariwo tí a ń wí tí ọ̀dà lẹ́yìn rẹ̀ irú òkú báwọn wọ́n máa fìyà jẹ nínú sàárè torí ẹkún ìlànà sunkún ètò wáyé látọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ lẹ́yìn ìgbà tí ó jáde láyé tán nínú hadith mi òjíṣẹ́ náà bá sọ pé man niha alayhi fa innahu yu'adhabu bima niha alayhi yawm al-qiyamah ẹni tó bá jáde láyé tán táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe èrè màǹjẹ́ lẹ́yìn rẹ̀ àbí ẹ̀ ń pariwo rẹ̀ lọ́nà tí ò dáa irú ẹni báwọn wọn ó fìyà jẹ ń gbangba wálíà níwájú ọlọ́run tó bá jẹ́ ògbéǹde àlùkìyàmà níwọ̀n ba lóde wọn bí wọn bá ṣe sẹ̀rìn màǹjẹ́ àbí wọn bá ṣe kọrin àrò bí wọn bá ṣe wí ní tí ọ̀dà lẹ́yìn rẹ̀ ńgbà tí ó jáde láyé tán. àdìfì yìí á rí nínú Sahih Muslim. bákan náà kàánà sallallahu alayhi wa sallam ya'khudhu al-bay'ata ala an-nisa alla òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam tó bá fẹ́ ṣe báyà fáwọn obìnrin àdéhùn pé à ń bẹ lẹ́yìn rẹ̀ à ń bọ̀ ṣe Islam tó bá fẹ́ ṣe pẹ̀lú àwọn obìnrin a tún máa fi kún fún wa pé Allah yanihna pétọ̀ bẹ́yìn àyín kan tó bá kú ẹ̀ ní máa ṣèrèmàǹjẹ́ ẹ̀ ní máa kọrin àrò ẹ̀ ní máa gbára wọ́n lẹ̀ kẹ́ mo wá banújẹ́ lọ́nà tí ò tọ́ tàbí kẹ́ mo wá sọ gbólóhùn tí ò dáa ànábìà máa ṣe báyà eléyìí fáwọn obìnrin Ummu Atiyya kọ́lọ́mbà ní yọ́nú sí nínú àdìs tó lọ́láàfíà ó ní òjíṣẹ́ Ọlọ́run bá sọ pé inni bari'un mina saliqati wal haliqati washaqati òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam ó ló ń yọ ọwọ́ nínú ọ̀rọ̀ gbogbo ẹni tó ṣe pé ńgbà tí òkú tó kú fún tán onítọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní gbàsọ́ya mọ́ra rẹ̀ lọ́rùn ó torí rẹ̀ ó fárí ó torí rẹ̀ ó ń fa àpò wọ́n torí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní pariwo lọ́nà tí ò dáa irú àwọn báwọn anábì ló ń yọwọ́ nínú ọ̀rọ̀ wọn o ṣùgbọ́n kéèyàn ọkàn sọ̀kan lásán léè tí ò ní ní gbólóhùn tí ò dáa tí ò ní ní nínú tí ò ní ní èrèmàǹjẹ́ tí ò ní ní nínú tí ò ní ní pàǹgbárí èèyàn dálẹ̀ tí ò ní sínú rẹ̀ irú eléyìí láàbà sàbí kò sí tó burú èèyàn lè sọkún báwọn. lẹ́kọ́ọ̀lì sallallahu alayhi sallam torí ọ̀rọ̀ tí anabi sallam tó ń gangan sọ nígbàtí ọmọ rẹ̀ Ibrahim nígbà tó jáde láyé bóòlù ànábì ṣe wí ànábì sọ pé innal ayna tadma'u wal qalba yahzanu wala naqulu illa ma yurdi rabbana wa inna bi firaqika ya Ibrahim lamahzunun àdìfì yìí Imam Bukhari ńlọgbà wá kí ni túmọ̀ rẹ̀ ànábì ní innal ayna dájúdájú ojú ojú wa yìí tádé márùn ọ̀ǹda omijé wọlkọlba bẹ́ẹ̀ náà lọ́kàn wa yahzanu ọkàn wa ọmọ bàjẹ́ pọ̀ o ṣùgbọ́n lánà kóòl ìlànà yorùdè rọ̀bánà nǹkan kò ní jáde lẹ́nu wa o àfi ń tọ́ yí ọlọ́run ọba nínú ntọ́lọ́wọ́n bó fi dunu sí a ńlá jẹ́ ọmọ jáde lẹ́nu wa á gbìyànjú akẹnu wa níjànú àní sọ́ńtì ọ̀dà ṣùgbọ́n o wàyí náà bí fìrọ́ọ̀kì kàyà Ibrahim ah bó o ṣe yàwá yìí ìrẹ Ibrahim ó mà bà wá nú jẹ́ pọ̀ abanújẹ́ pọ̀ lé lórí o ṣùgbọ́n àní wí ní tí ọ̀dà àní sọ nǹkan kan jáde lẹ́nu àfi tí ó yọ ọlọ́run ọba nínú. yàtọ̀ sílẹ̀ yẹn bákan nàbí sallallahu alayhi wa sallam li mawti Umamata bíntì ibni Zainab bíntì ibnati Zainab ìgbà tí ọmọ ọmọ ànábì tí ṣe Umama tó jẹ́ ọmọ bíbí inú Zainabu nígbà tó jáde láyé ìyá yìí ọkọ ránṣẹ́ sáà níbi ìpètọ̀ ilé òjìṣẹ́ ọlọ́wọ́n ba bàbá mi ẹ máa bọ̀ o ẹ wá wọ ọmọ mi bí ṣe ń ṣe yìí kò yé mọ́ o kò yé mọ́ o ẹ máa bọ̀ bàbá mi o nígbà tó òjìṣẹ́ tó dé ọ̀dọ̀ òjìṣẹ́ ọlọ́wọ́n ba sallallahu alayhi wa padà lọ lọ sọ fún pé inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa kullu shay'in indahu bi miqdar ẹ sọ fún ẹni tọ́lọ́wọ́n tó fún wa tí sì ń èyí tọ́lọ̀ ń fún wa tó gbà lọ wa lóore ọlọ́run náà ló ní gbogbo nǹkan pátápátá ọlásìkò bàtà ló dà gbogbo nǹkan ó ti wà pẹ̀lú kádàrá ó ti láwọn àsìkò tí ó máa bẹ pẹ̀lú wa dání sọ ẹ sọ fún ẹni mọ kó ṣe sùúrù bí ọlọ́run bá ní kọjá sí kó sì farada lẹ́yìn tí ń fi ẹ̀san rẹ̀ pamọ́ síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala. ìgbà tí òjíṣẹ́ tó dé dọ́dọ̀ Zainab ti ṣe ọmọ anabiwa Muhammad sallallahu alaihi wa sallam pẹ́tọ́ ntànà bí wí ni ntànà bí wí ni ó ní tó bá ń padà lọ lọ sọ fún bàbá mi kó mo fọlọ́wọ́n bá búra pé bàbá mi gbọ́dọ̀ wá o kí bàbá mi ó yá wá ni ànábì bá gbéra àtòun àtàwọn bíi mélòó nínú àwọn sọ̀hábà nígbà tí wọ́n dọ́dọ̀ Zainab wọ́n gbé ọmọ yìí Umama wọ́n gbé fànàbì ànábì gbé ọmọ yìí ó gbé lọ́wọ́ ó rí bí ṣe ń mí tí mímí rẹ̀ tí ò dókè tí ò délẹ̀ mọ́ àánú abiyamọ ó wá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báyìí lànàbì ṣe bẹ̀rẹ̀ sí ní sun ẹkún ìkànnì àwọn tí wọ́n kọ̀wọ́rọ̀ tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú ànàbì níjọ́ náà lọ́hùn wọ́n ní a ìrí òjíṣẹ́ ọlọ́hun ìwọ náà máa ń sọkún ìrí òjíṣẹ́ ọlọ́hun ìwọ náà máa ń sọkún alamtani anilbuka ibò ọkọ̀ fún wa ibò ní kámá sọkún má àbí mi ní òye ni fakọ́ọ̀lù ànàbì wa sọ pé innama hiya rahma omi tó orí ti ń jáde lójú mi àánú ni omi ìkẹ́ni ja'ala Allahu fi kulubi ibadi fúnra Ọlọ́hun Ọba Ta'ala ńlọ fi sínú ọkàn àwọn tí wọ́n jẹ́ ẹrúsìn rẹ̀ wa innama yarhamu Allahu min ibadihi ar-ruhamaa ọwọ́ àwọn tọ́lọ́wọ́n bá tí ó kẹ́ tí ó ṣàánú nínú àwọn ẹrú rẹ̀ ńlá àwọn tó ṣe pé àwọn náà máa ń ṣèkẹ́ ṣàánú ọmọnìkejì wọn irú àwọn tọ́lọ́wọ́n bá tí ó kẹ́ náà o yẹn ni pé kò sí ní bókù bá kú fún ni lè sunkún lè ṣùgbọ́n káma wá gbére ni wọ́n lẹ̀ káma wá sáré káàkiri pé àfi kí n bẹ́ sẹ́nu ọkọ̀ àfi kọ́kọ́ ọ̀pá mi àfi kí n bẹ́ sẹ́nu kàga àfi kí n bẹ́ sẹ́nu sálángá eléyìí ò lẹ́tọ̀ọ́ bó bá bẹ́nu sálángá tó para rẹ ó tún jẹ́jọ́ bú níwájú ọlọ́run subhanahu wa ta'ala ó jìyà pọ̀ gbẹ̀mí ara rẹ fúnra rẹ ní níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala. lára àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ jìnà sí tahrim al-ihdad aktharo min thalathati ayyam bókù bá kú fún ni ẹni tó kú fún ni bó tilẹ̀ wù kó súnmọ́ ni tó ní tá a fi jókòó lé tá a fi dárò rẹ̀ téèyàn ò fi ní ṣẹ̀sọ́ kò gbọ́dọ̀ tayọ ọjọ́ mẹ́ta àyàfi obìnrin tọkọ rẹ̀ bá kú nìkan ìní ó lo oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tí ó fi ṣe ẹ̀ńdà ẹ̀ńdà tó wàfáàt pé ìgbélé fọlọ́n látàrí pọ́kọ rẹ̀ ó kú ṣùgbọ́n bàbá ló kú ni ìyá ló kú ni ó àtòrí rẹ̀ ó ńlọbíṣẹ́ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan ìwọ nìkan yá àárẹ̀ ọ̀kọ́ kù ni ìwọ nìkan àbá àárẹ̀ ọ̀kọ́ kù ni gbogbo lẹ́yìn ọ̀kọ́ lẹ́tọ̀ nínú ìlànà ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta fi dárò lẹ́yìn rẹ̀ gbàbí iṣẹ́ rẹ lọ gbàbí tó ti wá gbàbẹ̀ lọ ntí sẹ̀ríà ntó winu yẹn ni wípé yahrumu èèwọ̀ ni fóbìnrin tó jẹ́ mùsùlùmí láti wá gbélé pé òun ò ní sọ̀sọ̀ òun á máa òun á máa èèyàn àwọn kan tó kú tayọ ọjọ́ mẹ́ta ilà àlàzà òjìyà àbúsáyé pọkọ rẹ̀ nìkan ló bá jáde láyé ìyún nìkan ló so nílùú ṣe sí báwọn ó di dandan fún un láti gbélé fún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá yẹn ni pé yóò fi ṣe opó táàbà wá ka oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá hàn kìí ṣe kàlẹ́ndà Gregorians kìí ṣe ńlá ka o oṣù ojú ọ̀run ńlá fi kà á tí í ṣe oṣù mùsùlùmí nínú hadith látò hadith la tuhiddu al-mar'atu ala mayyitin fawqa thalathin illa ala zawjin obìnrin kò gbọ́dọ̀ sọ pé òun ó gbélé láì ní sọ̀sọ́ kò gbọ́dọ̀ sọ pé òun ó sẹ́rìn dà òun ó gbélé látàrí pé èèyàn àwọn kan ó kú tí ó wà gbá ilé tí ò ní sọ̀sọ́ tí ò ní ṣe nǹkankan tí ò ní ṣe nǹkankan tayọ ọjọ́ mẹ́ta àfúta ìpọ́kọ rẹ̀ nìkan ló bá kú lóko tó nílò sẹ́sí báwọn oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá òní yóò fi gbélé àdéhìí yìí muttafaqun alayhi ni Bukhari àti Muslim àwọn ni a gba hadithi wa tó kù bá wá jáde láyé ó mà ṣe pàtàkì pọ̀ àwọn gbèsè tó bá jẹ ẹ̀yọ́ àjẹ́ àsán o gbogbo gbèsè ọrùn rẹ̀ pátá ẹ̀jẹ̀ àgbìyànjú kárí pé àsán yẹn ni pé ó dáa pọ̀ tó kù bá ti kú ká tètè ká tara gbogbo tó bá jẹ́ lẹ̀ ní gbèsè káyà rí wípé àsán torí pé tó bá kú tó gbèsè sọ́rùn tá a bá san kò ní láǹfààní àti ríkẹ́ àtàánú ọlọ́run gbà ó títí tí wọ́n fi bá san gbèsè ọrùn rẹ̀ ètò bá jẹ bókù bá wá kú fún yàn gbólóǹtọ́ dáa jùlọ kéèyàn ò wí nígbà tó bá ṣẹlẹ̀ ní yàjó yàjó ni pé inna lillahi wa inna ilayhi raji'un Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha gbólóǹyẹ dáa pọ̀ tíyàn bá lè wí nígbà tí ìṣẹ̀lẹ̀ tó bá ṣe ìṣẹ̀lẹ̀ ní yàjó yàjó má ti kọ́ ti wí ní tí ọ̀dà ná kó tó wá ní ọ̀dà mo ti ṣe sùúrù iná ńlá iná ilé ìrọ̀jùn lẹ́yìn tó ti pariwo tó ti fò tó ti họ́ tí wọ́n sì ń lé ọba ìnàmọ̀ sọ́bùrù ìnìdá sọ́dùmọ̀tìlẹ̀ òwúlà sùúrù téèyàn ó ṣe téèyàn ó gbà ládàá lé lórí ó ní sùúrù téèyàn ṣe nígbà tí tẹ́ ẹ̀ ṣẹlẹ̀ ní yàjóyàjó tó ṣe faradà tó ṣe sùúrù eléyìí ni sùúrù téèyàn ó gbà àti ládàá lé lórí nínú Riyadu Salihin òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam anábì ń kọjá lọ níjọ́ kan ó wá rí arábìnrin kan lẹ́gbẹ̀ẹ́ sàárè tó jókòó ń bẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sunkún anábì wa ní à ah, ìdí arábìnrin bẹ̀rù ọlọ́run ọba máa lọlé pétọ́ wa yóò dá máa lọlé ìbẹ̀rù ọlọ́run ọba ó ní máa lọ má dá sí mi o tó bá máa rú ntọ́ sí mi ni ó ní sọ́dún ntọ́ sọ́n sí mi ọmọ rẹ̀ kú tọ́yẹ anábì sí pàyìndà ó sì ń òjíṣẹ́ ọlọ́mọ̀nù anábìwá Muhammad sallallahu alaihi wasallam ní a ah, sànàbí ni arábìnrin ìbá gbéra láìláìláìláì ọba délé ànàbí a irú òjíṣẹ́ ọlọ́ wọn mọ̀ pé wọ́n ní ọmọ wọn kálókù kíníkà anábì ni innama sabru inda sadmatil ula sùúrù téèyàn ó ṣe téèyàn ó gbà láadáa lé lórí ó ní sùúrù téèyàn bá ṣe nígbà tí ṣẹlẹ̀ ṣẹ̀ṣẹlẹ̀ ó ti gbólóhùn tí ọ pé kọjọ jáde ó ní inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha yẹni pé ọ̀dọ̀ ọlọ́run láti inna lillahi gbogbo wa pátápátá ọlọ́run ló ní wa wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láàsì sẹ́rí padà sí yóò yá ni yóò pẹ́ ni àmà ṣùgbọ́n gbogbo ọjọ́ tá láyé ọ̀dọ̀ ọlọ́run ni bàbá kú ọlọ́run ló ní kí wọ́n gbẹ̀mí wa ẹnìkan ò lè gbẹ̀mí ẹnìkan àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run kódà màláìkà tí ń gbẹ̀mí kò lè dẹ́mi gbà àfi pẹ̀lú ìyọ̀dọ̀ ni subhanahu wa ta'ala ló fọ́ àánú Kùránì pé Allahu yatawaffal anfusa hina mawtiha ẹ̀mí tó kú Ọlọ́run ní ń gbẹ̀mí rẹ̀ lásìkò bá tí ó ń kú ẹni pé malakul mawt tí ó gbà á pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ni ó fi rẹ́mi ni ó fi rí gbà ẹni wípé ọ̀dà hadith èyí tí a ń gbà wá látọ̀rọ̀